وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أربف ولومبا ọlọ́wọ́ba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ ayé ọlọ́wọ́ba náà gẹ́gẹ́ bí ó sì tọ́ sí ọlọ́wọ́ba a jẹ́rìí pé kò sí ẹnìkaka tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi Ọlọ́run Ọba nìkan a sì jẹ́rìí pé annabi sallallahu alaihi wasallam ẹrú sí Ọlọ́run Ọba ni òjí sí Ọlọ́run Ọba ni àwọn tọrọ alékún ìkẹ Ọlọ́run Ọba àánú Ọlọ́run Ọba ti orí ajẹ́mjẹta Ọlọ́run Ọba wọn síwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀káwa náà tí a ń tẹ̀lé ojú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam títí di ọjọ́ ìwọ̀dà qiyama eléyìí tí a ń gbéyàwó lọ òun náà ni àṣejù àwọn onísúfí nípa ìnígbàgbọ́ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam eléyìí ni nǹkan tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ lọ òun náà ni ìhàwó ni àwọn onísúfí ni wọ́n kọ sí annabi sallallahu alayhi wasallam irú gbàgbọ́ wo ni àwọn onísúfí ni wọ́n ní sí annabi sallallahu alayhi wasallam kí làwọn nǹkan tí àwọn onísúfí tí wọ́n máa fi rìnlẹ̀ fún annabi sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló wà lábẹ́ alhaqiqatu almuhammadiyya inda sufiya gbogbo àwọn kan táa kàyí ló wà lábẹ́ pàápàá tàní jẹ́ annabi sallallahu alaihi wasallam lọ́dọ̀ àwọn onísúfí a ilé báyìí ni àwọn gbìyànjú àti ìgbéyàwó lọ nípa nǹkan tó ní ṣe pẹ̀lú ìtayọ àlà eré tí àwọn oníṣúfí tí wọ́n máa ń ṣe nípa ìnígbàgbọ́ sí ànábì sallallahu alaihi wasallam ìtayọ àlà táwọn oníṣúfí máa ń ṣe nípa ìfi àwọn ìròyìn tí ọlọ́wọ́n bá alikiola tí ó fìrìnlẹ̀ fún ara rẹ̀ tó sì bá ipá gbọ́dọ̀ fìrìnlẹ̀ fún ẹ̀dá kankan ìmá fi irú àwọn òròyìn rinlẹ̀ fún annabi sallallahu alaihi wasallam eléyìí tí àwọn onísúfí tí wọ́n rìn lórí ẹ̀ lábẹ́ alhaqiqatu almuhammadiyya pàápàá ta ni annabi sallallahu alaihi wasallam gan lọ́dọ̀ àwọn onísúfí tẹ́lẹ̀bá ní kàtí ń gbé ẹ̀wù lọ tí a ń taná sí sórí ètò yẹ́ sí pé a ti dé abala a ìmá ṣe ìsìgọ́ta pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ìmá ṣe ìsìgọ́ta ká máa tọrọ ìgbé aburúkú fún ni látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam ilé tó yẹ́ sí pé ọlọ́wọ́ bá nìkan òun náà ni a ṣe ní lágbọ́dọ̀ máa ṣe irú eléyìí báyìí lágbọ́dọ̀ máa ṣe irú eléyìí báyìí fún lóhun nìkan láì dá nǹkankan bẹ́ papọ̀ pẹ̀lú ẹ̀ ṣe eléyìí báyìí àwọn oníṣúfí wọn máa ṣe pẹ̀lú annabi sallallahu alaihi wasallam wọ́n máa bèèrè ìsìrọ́ta wọ́n máa tọrọ ìgbé aburúkú òfúnni lọ́dọ̀ sallallahu alaihi wasallam wọ́n á dẹ̀ máa ké pe sallallahu alayhi wa sallam wa máa pé annabi sórílẹ̀ tó jẹ́ sí pé irú ilé ìbáyìí ẹ̀bọ́n ńláńlá ni tó gbé ní jáde kú nínú Islam ẹ̀bọ́n ńláńlá ni léyìí báyìí jẹ́ tó sọ́yàn di kèfèrí àwọn ṣe àfẹ́rinlẹ̀ ọ̀rọ̀ yìí nínú tíra Busairi eré tó pè ní Burda eré tó fi àwọn orin tó kọ láti fi yìn Ànábì sallallahu alaihi wasallam nínú tírà yìí a rí ìran ìsìnrọ́ta ìmá wá ìyọni kúrò nínú wàhálà ìmá wá ìgbé aburúkú fún látọ̀dà Nabi sallallahu alaihi wasallam ilé tí bú sí ìfìrìnlẹ̀ A lábẹ́lẹ́ ìbáyìí, àwọn onísúfí náà wọ́n máa a dáàbòbò nǹkan tí bú sọ ìsọ yìí wọ́n a dẹ̀ máa gbìyànjú láti sọ wípé nǹkan tí bú sọ irí ń sọ ó yàtọ̀ fún nǹkan tí a sọ yìí ìgbé bú sọ irí ńkọ́ wọ́n ní kò ṣe ìsìnrọ́dà pẹ̀lú wípé ó ń tọrọ nínú lọ́dọ̀ ànábì pé nǹkan tó ń sọ ń bí báyìí ó ní pé ó ń bèèrè ṣàfáà ó ń tọrọ ìsìfẹ́ ànábì sallallahu alaihi wasallam ni gbogbo ánà láti ẹ̀mọ̀ wípé nínú àwọn nǹkan tí ọlọ́run bá lè kí a fi sànábì sallallahu alaihi wasallam lẹ́sà àti nínú wípé ọlọ́run bó ṣe àpẹẹlẹ ṣíṣe ìsìpẹ̀ fún annabi sallallahu alaihi wasallam annabi ó ṣàfáà annabi ó tọrọ ìsìpẹ̀ àwọn èèyàn kan kú nínú náà lọ́jọ́ gbẹ́dà kìyàmà annabi ó dẹ̀ tọrọ ìsìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá wípé tí ọlọ́run bá lè kẹ́lá kó ṣe ìdájọ́ láàrin àwọn ẹ̀dá anabi ah, sallallahu alaihi wasallam ó tọrọ alaikusalam ọ̀rọ̀tíláwàkájú anábi ó tọrọ ìsìpẹ̀ fún gbogbo ẹ̀dá lọ́jọ́ gbẹ̀dẹ̀ kiyama so wọn yi òun náà ni ọ̀rọ̀ yìí wà pé bú sọ irí ń kọ́ ń sọ nínú ọ̀rọ̀ yìí ni pé ó ń béèrè anabi sallallahu eléyìí tí búsọ irí sọ ń bí báyìí kìí ṣe ìsìpẹ̀ ló ń kìí ìsìpẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní ó ń gbẹ̀m̀bẹ̀ rẹ̀ tí kìí bá ṣe wípé ó ń tọrọ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé kánàbì gbé òkú ní kánàbì gbé wàhálà ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà kú fóun wípé Ànábì nìkan ló sì ní kápá àti gbé nǹkan ikú fóun Ànábì sallallahu alaihi wasallam bá sì lè gbé kú fóun òwọ́wà

ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yìí ó yàtọ̀ fún ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nǹkan méjì ni búsóyí sọ ní bíbí alákọ̀ọ́kọ́ ó ní ìsìgọ́ta ẹlẹ́ẹ̀kejì ni ṣàfáà sọ sí tọrọ ẹlẹ́ẹ̀kejì ni ojú kòkòrò ìsìpẹ̀ annabi sallallahu alaihi wasallam ìmá bèèrè ṣàfáàtù nàbí ìmá bèèrè ìsìpẹ̀ annabi sallallahu alaihi wasallam méjèèjì ló sọ kí ló fa àwọn tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ dáàbòbò ọ̀rọ̀ yìí àwọn tó fẹ́ dáàbòbò ọ̀rọ̀ búsẹ́rì tí wọ́n dẹ̀ fẹ́ wípé búsẹ́rì ò ṣe òtọrọ ìsìgọ́ta ó béèrè fún ìyọni kúrò nínú òfin lọ́dọ̀ anábi sallallahu alaihi wasallam wọ́n ní nǹkan tó wà ń yìí a rí pé mẹ́yẹn harfu yẹn ni pé ara fita fi ń ni a fi ń ni wọ́n nígbà tó jẹ́ sí pé a mọ́ fi ń sọ ọ̀rọ̀ papọ̀ níyẹn a jẹ́ sí pé ọ̀rọ̀ méjèèjì yẹn ó ń so méjèèjì papọ̀ ní ipé ìkankan náà ní méjèèjì kò rí báyìí nìsìn eléyìí báyìí ìtawàjẹ́ pé wọn ní pé tí ó wà ń bí báyìí pẹ̀lú nítorí pé àwọn ara fi tàà máa fi ṣe àátfù tàà máa fi ń so ọ̀rọ̀ méjì papọ̀ mara wọn àárọ̀ fi tí ó pọ̀ ni nínú ẹ̀ ni wáwù wà ká pé wà nínú ẹ̀ náà ni fáwù wà àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ a máa fi ń so ọ̀rọ̀ méjì papọ̀ wọ́n ni àátfù tó wà ń bí báyìí wọ́n ní ìsọ̀rọ̀ méjì papọ̀ tó wà ní báyìí àwọn ní áfù bayani ni yẹn ni pé ìsọ̀rọ̀ méjì papọ̀ láti fi ìkejì sàlàyé alákọ̀ọ́kọ́ ká fi ẹlẹ́ẹ̀kejì yẹn ká fi sàlàyé alákọ̀ọ́kọ́ tá sún papọ̀ mọ́ wọ́n ni ó fi ń sàlàyé ara wọn ni pé ṣàfáà náà ni ó ń fún lọ́dọ̀ so pé ìsú ọ̀rọ̀ méjì papọ̀ yẹ in tó túmọ̀ sí ni nítorí pé láti ṣe bayan láti ṣàlàyé irú ìran nǹkan wo ni ó ràn kàn látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam àwájí kó yé wọn wípé tí wọ́n bá lo áó tán bá lo áó láti fi ṣe áfú ọ̀rọ̀ láti fi so ọ̀rọ̀ méjì papọ̀ wọn kí ń lo áó fún áfú bayan ìta tí áó máa ń túmọ̀ sí ti nǹkan tí áwó máa ń gbé jáde mọ̀gọ́yàrọ̀ ni mọ̀gọ́yàrọ̀ ni ìyẹn ni wípé ọ̀rọ̀ méjèèjì tá a so papọ̀ mọ́ra wọn yìí ó yàtọ̀tọ̀ síra wọn ọ̀tọ̀ lélé ọ̀tọ̀ lélé akàsó wọn papọ̀ ni kò yé báyìí nìsí tó bá yẹ pé wáwù ló ń bí ni tó bá yẹ pé wáwù ló ń bẹ̀ ni ló fi so ọ̀rọ̀ yẹn papọ̀ ni a lè sọ wípé ó so papọ̀ nítorí bàyánì ni nítorí àti fi ẹlẹ́ẹ̀kejì yẹn sàlàyé alákọ̀ọ́kọ́ ní tòótọ́ ṣùgbọ́n a ó lólò a ó wọn kí ń lò fún kẹkẹ mọ̀kọ́ yàrọ̀ lọ ìyẹn ni wípé láti jẹ́ kúrò pé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yẹn yàtọ̀ sọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì kò yíra ní sí so ó túnmọ̀ sí pé nǹkan méjì ni búṣe rí sọ mẹ́ ń sọ eléyìí báyìí rẹ̀ ìntà sàlàyé yìí lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa èdè ẹgẹ́ bí Ibn Hisham àtàwọn míì tó yàtọ̀ sí wọ́n jẹ́ pé yọ wípé a táa bá fi áó táa bá fi só ọ̀rọ̀ papọ̀ ẹnkà tó máa ń túmọ̀ sí mọ̀họ́yárọ̀ ni kìí ṣe bayan ìyẹn ni pé ó ń túmọ̀ sí pé méjèèjì yàtọ̀tọ̀ síra wọn kò túmọ̀ sí pé méjèèjì ṣe kíni o kò túmọ̀ sí pé a ó ń sàlàyé ara wọn ni sábàlọ́wọ́ náà Karim a rí wípé ẹ̀rí pé muso ó lo ọ̀rọ̀ kan ó lo inqadh yíyọ ni kúrò nínú nǹkan ó ní wà múnkìdì ní àzábìláhì wal alam manal inqadh ìtumọ̀ yíyọ yẹn kúrò nínú nǹkan ó yàtọ̀ fún ìtumọ̀ àṣàfáà ó yàtọ̀ gẹ́gẹ́gẹ́ sí ìtumọ̀ ìsìpẹ̀ al-Qur'an nínú súrọ́tù yasin bá tọ́lọ̀ bá lè gẹ́lá ń sọ̀rọ̀ nípa sọ́hìbù yasin ẹni rẹ̀ àti ọlọ́ọ̀bá lè gẹ́lá sọ̀rọ̀ nínú súrọ́tù yasin yẹn ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀bá lè gẹ́lá ń bọ̀rọ̀ yẹbọ̀ nínú áyà ẹlẹ́kẹta lé ní ogún ó ní in yuridani ar-rahmanu bi dhurrin la tughni anni shafa'atuhum shay'an wa la yunqidhun ó ní àwọn nǹkan tí ẹni kí n máa pè lẹ́yìn ọlọ́run báyìí àwọn nǹkan míì tẹ́ ní kí n máa pè lẹ́yìn ọlọ́run báyìí àwọn nǹkan wọ̀nyí in yurideni rahmanu bi burrin tọ́lọ́wọ́ bá ọba rahman tó bá gba èrò àti fi aburú kẹ̀mí tọ́lọ́wọ́ bá nígbà bá fẹ́ fi aburú kẹ̀mí la tughni anni shafa'atuhum shay'a ó ní ìsìpẹ́ wọn ò lè rọ̀ mí lọ́rọ̀

tàbá wo méjèèjì tó bá jẹ́ pé nǹkan kan náà ni kò yé báwo ni Ọlọ́run bá àríkẹ́lá ṣe wá lo méjèèjì papọ̀ mára wọn nítorí pé nínú túmọ̀ tafsir àwọn olùmọ́jẹ́ kó yáyí pé àtàṣíṣù awla min at ká mú ìtumọ̀ tàbá rí gbólóhùn méjì tọ́lọ̀ ọba àríkẹ́lá lò lẹ́gbẹ̀ẹ́ ara wọn ka mú ìtumọ̀ tó yàtọ̀tọ̀ wá fún méjèèjì òun lọ tọ́jú ká sọ wípé ìtumọ̀ alákọ̀ọ́kọ́ náà lọ́lọ́wọ́ bá níkẹ́ tó gbà lérò lẹ́lẹ́kejì lọ ká sọ kọ́lọ̀ bá ní kákọ́ wo ìtumọ̀ tasis kákọ́ wá ìtumọ̀ ìpín kákọ́ wá ìtumọ̀ lọtọ ju kaso sọ wípé gbónà alákọ̀ọ́kọ́ yìí ati àti gbónà tó yẹ pé òun lọ́wà áúlá lọ́dà wọn ní ìlúmùn Kùrán lọ́dà wọn onímọ̀ nípa bá ṣe ń tú al-Kùránù Karim a jẹ́ pé kàtù bẹ́ẹ̀ nítùmọ̀ tàṣís òun ní ó ṣe gíní òun ló tọ́ jùlọ ta bá tú nítùmọ̀ tàṣís yìí yóò yé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ olùmọ̀ àti gbogbo ẹnikẹ́ni tó al-shafa'ati wal-inqadh ẹlẹ́ẹ̀kejì ni pé kò sí kankan nínú àwọn olùmọ̀ nípa tafsir àwọn olùmọ̀ tán nímọ̀ nípa bá ti ń tú ọ̀rọ̀ náà bá tí wọ́n sàlàyé wípé afu al-inqadh àti shafa'a yìí bọ́lọ́wọ́ bá níkẹ́ láti so wọ́n papọ̀ nínú áyà yìí nítorí pé nínú áyà yẹn ọlọ́ni la tughni anni shafa'atuhum shay'an wa la yunkidhun ọlọ́wọ́ bá ní kẹlá lo wáwù láàpù tọ́lọ́wọ́ bá ní kẹlá fi so ọ̀rọ̀ méjèèjì yẹn papọ̀ ash-shafa'atu wal inqadh ọlọ́wọ́ bá so méjèèjì papọ̀ nínú áyà yìí pẹ̀lú wáwù láàpù wípé nǹkan méjèèjì yìí àwọn òsà yìí àwọn nǹkan tẹ́ ní ma pè lẹ́yìn ọlọ́wọ́ bá wọn ní kápá àti ṣe nǹkan méjèèjì fún mi ó wá so nǹkan méjèèjì yẹn papọ̀ mọ́ ṣe so nǹkan méjèèjì yẹn papọ̀ yẹn kò sí kankan nínú àwọn olùmọ̀ nípa tafsir tí wọ́n jẹ́ kó yíwa wípé sísọ ọ̀rọ̀ méjèèjì yí papọ̀ yìí átùfù tafsiri ni wípé a ó ń túmọ̀ ara wọn ni kò sẹ́nìká tó sọ fún wa wípé àlè nǹkan ọ̀zù yẹn ó ń túmọ̀ àṣàfáà ni bóyẹ̀ ní pé gbogbo wọn pátápátá nǹkan tá túmọ̀ kí ni o kéèyàn yọ ni kéèyàn ra ni lọ́wọ́ النصر والمظاهرة بالفعل ودتو الشفاعة المعاونة بالجاه كان يلوى pẹ̀lú يعني بيكا سيبا يعني سيما قاني تي من سيبا اونا لين تو بان نيبو لودو ان تو سيبا لودو so ona pe ni بالجاه. so méjèèjì yẹn ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni so al inqadh ona ni an-nasr wal kára ni lọ́wọ́ ká dáàbòbò ni pẹ̀lú iṣẹ́ pẹ̀lú wípé ká yọ̀yàn kú ònú wàhálà ká ṣe iṣẹ́ yíyọ̀yàn kú ònú wàhálà ẹlẹ́ẹ̀kejì òun ni yíran ni lọ́wọ́ pẹ̀lú ọlá tí ń bẹ lára ẹni pẹ̀lú pé ká sípẹ̀ rẹ̀ ká fi ipò wa ká fi sípẹ̀ fún méjèèjì yẹn kò sí kẹ̀kan nínú àwọn sí pé náà méjèèjì ó jẹ́ kó yọ wípé ọ̀rọ̀ tí bú sérí sọ bí báyìí ọ̀rọ̀ méjì ni tí méjèèjì ọ̀sàlàyé ara wọn tí è sí pé méjèèjì ń túmọ̀ ara wọn nǹkan tó fi ń sàlàyé kìíní ni pé ẹ́rí àwọn àwọn ẹ̀mí náà ká jẹ́ olùmọ̀ nínú ìlànà súfí tó yẹ pé irú ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ tú lọ́nà ọ̀nà tí wọ́n gbà fi dá ìrújúlẹ̀ sínú àgbóyàwó èèyàn wípé kéwò èyé wọn ni nǹkan tí bú sérí sọ ń bẹ̀yẹn ṣàfáà ni àwọn náà dẹ̀ gba ṣàfá àwọlé lóòtọ́ dẹ̀ ni a gba ṣàfá àwọlé tóótọ́ ìsìpẹ̀ agbáwọlé pàdánàbì sallallahu alaihi wasallam ní kápá pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ̀ba náà ni láti ṣìpẹ̀ gbogbo àwọn èèyàn tọ́lọ́wọ̀ba ní kẹ́lá bá yọ̀ǹda láti ṣìpẹ̀ fún lọ́jọ́ gbẹ̀dẹ̀ ọ̀tẹ̀yàmà ọlọ́wọ̀ba yọ̀ǹda fún ànábì bẹ́ẹ̀ kò yí báyìí nísìnyí agbàbẹ́ wọ́n wá nígbà tí ẹ ti gbà wípé ọlọ́run bá lékẹ́lá yọ̀ǹda ṣàfáà fún ànábì sallallahu alaihi wasallam ṣàfáà yìí náà ni búsórí ń tọrọ ọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam a wà sọ ni alákọ̀ọ́kọ́ tí ni ẹlẹ́ẹ̀kejì ni ṣàfáà àwọn wá a tún ti wà ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ń túmọ̀ alákọ̀ọ́kọ́ ni ó ń sàlàyé alákọ̀ọ́kọ́ ni ó làwọn gbìyànjú àti sàlàyé pé ìntọ́ wà ń bẹ̀ yẹn áwó lọ́wà ń bẹ̀ áwó túmọ̀ tafsiru láyé mọ̀gọ́yàrọ̀ ló ń túmọ̀ pé méjèèjì yàtọ̀tọ̀ síra na ni na ama gbogbo gbàgínà gan ni wáwù náà máa ń túmọ̀ tafsir ìgbà míì náà wáwù nínú àyà yẹn ọlọ́run ló wáwù ń bẹ̀ tó dẹ̀ jẹ́ pé méjèèjì yẹn kìí ṣe átù tafsir lọ́wà ń bẹ̀ kìí ṣe wípé wọ́n sàlàyé ara wọn méjèèjì ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò ibá sí nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó wáyé mẹ́yẹn so láti gbọ́ yé pé méjèèjì náà jẹ́ ni búṣẹ́rí náà lò nínú orin ó dẹ̀ lo àṣàfáà àdẹ̀tí yíkó yá pé àṣàfáà àti alìǹkan ìsìpẹ̀ àti yọni kóònù wàhálà méjèèjì ọ̀pàkọ̀ bára wọn iṣẹ́ méjì tó yàtọ̀tọ̀ síra wọn ni kò dẹ̀ lè túmọ̀ ara wọn láyéláyé ó túmọ̀ sí pé Busayri ńkọ́ ó ń bèèrè ṣàfáà látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam ó ń bèèrè ìsìnrọ́ta látọ̀dọ̀

nítorí pé nẹ́bí sọlọ́sọ́lọ́m fún ara rẹ̀ ò lè sípẹ̀ níwájú ọlọ́ọ̀ba àyàfi kọ́lọ́ọ̀ba yọ̀ǹda fún ànẹ́bìgẹ́ ò ní kápá àti sípẹ̀ níwájú ọlọ́ọ̀ba àyàfi lẹ́yìn yọ̀ǹda ọlọ́ọ̀ba kílẹ̀ rí lórí yẹn ó wà nínú sọ́rọ̀tù àwà nínú sọ́rọ̀tù bákọ́rọ̀ nínú ayatul kùrsí ìta mọ́ǹkà yẹ ayatul kùrsí ìta kó lọ́lá ó wà nínú àwọn ayatọ́ lọ́lá jù náà al-Qur'an arẹ́bì ni ọlọ́ọ̀bá ni man dhal ladhi ọlọ́ni tààlẹni tó tó bẹ́ẹ̀ láti ṣìpẹ̀ níwájú ọlọ́run ọba tí è bá ṣe pẹ̀lú ìyọ̀ndọ̀ ọlọ́run ọba náà tààlẹni tó lè ṣàyà gbangba tààlẹni tó rò pé tààlẹni tó tó bẹ́ẹ̀ láti wáwájú ọlọ́run ọba ṣìpẹ̀ illa bi idhni tí kè bá ṣe pẹ̀lú ọlọ́run ọba lẹ́ka bá yọ̀ǹda ṣàfáyà tó ga jù tí gbogbo àwọn ànábì Ọlọ́run bá ní níkàpá àti ṣe tá lọ bá wọn pé ẹ̀sì pẹ́wà ẹ̀sì pẹ́wà tí gbogbo ẹ̀dá yẹnyẹ àti kèfèrí àti mùsùlùmí tá lọ bá wọn pé kán sì tí wọ́n ní níkàpá rẹ̀ sallallahu alaihi wasallam nígbàtà bá dọ́dọ̀ nẹ́bì náà kẹ́lẹ̀ bá mọ̀pá nẹ́bì náà ò tó ẹrú tó lè déwájú ọlọ́run bá sì pẹ̀ tí kìí bá sì pọ́nà bá lè tí a bá yọ̀ǹda fún ni mo sọ lánàá wípé ọlọ́run bá àlékẹ́lọ́wà dá ànẹ́bì ọlọ́run bá àlékẹ́lọ́wà pàtì sórí ìforíkanlẹ̀

a máa bẹ ọlọ́wọ́ bá ní pé kọ́lọ́wọ́ bá kó kàwà sínú àwọn tí ànẹ́bí ó sì kàlọ́jọ́ so àtẹ̀kẹ́ ní kejì ní ọ̀nà tẹ́ bá sọ wípé búsọ irí ń bèèrè lọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam so látara báyìí so ẹ̀rí wípé nǹkan méjì ni ìsìpẹ̀ látọ̀dọ̀ méjèèjì àbákanáà ní pé ìsìgọ́sà yíwá rí à ó ń túmọ̀ sí pé àbúsírí ó ń tọrọ ìsìpẹ̀ lọ́dọ̀ ó ń tọrọ ìyọkù ònú wàhálà lọ́dọ̀ Ànábì sallallahu so eléyìí báyìí dẹ̀ ní ni naam so eléyìí báyìí wá ní agbìyànjú insha Allah láti ṣàlàyé àwọn ẹ̀rí wo òun ló ń kí ni o nípa ìjẹ́ ẹbọ ìmá bèèrè ìmá tọrọ ìyọkó nínú ọ̀fìn lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam so alákọ̀ọ́kọ́ mo sàlàyé pa pé ìdápẹ̀ ní ìsìrọ́ta òun náà ni tọ́lábùn gọ́ùf ká máa bèèrè yẹn ni pé ìzálàtù ṣídà ká máa tọrọ gbígbé ìnira ìfúnpínpín ìgbé aburúkú òfúnni ṣẹwárí ìsìnkọ́ta yìí ìtọrọ kíyàn gbé aburúkú fún èyàn yìí ọ̀nà méjì ló pín sí ọ̀nà alákọ̀ọ́kọ́ eléyìí tó tọ́ àwọn ìsìnkọ́ta kan bẹ̀ tó yẹ pé ó tọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni eléyìí tí ò tọ́ tó jẹbọ èwo eléyìí tó tọ́ òun náà ni kíyàn béèrè lọ́dọ̀ èyàn kan wípé kó yọ̀yàn kú ònú wàhálà kan tẹ́dà ní kapá àti yọ̀yàn kú lórí ẹ̀ nínú ẹ̀ tí ọ bá wà ní wàhálà kan kí ọ wá lọ bèèrè lọ́dún ẹ̀dá láti yọ̀yàn kú ònú wàhálà yẹn tí sì mọ̀ wípé àwọn èèyàn ní àti ṣe bẹ́ẹ̀ fún bí àpẹẹrẹ ń sìn kí lọ sọ fún wípé kí lọ bèèrè lọ́wọ́ pé mò ń wá láti bá ní wá admission tí a máa pé ìsìnkọ́sà nìyẹn tàbí bẹ́ẹ̀ kọ́ èyàn ń wáṣẹ́ èyàn ń wá iṣẹ́ ń sìn tẹ́gbọ́n tó wà ní iṣẹ́ ó wà ní ìnira kọ́ wá lọ bá ẹni tó ní kápá láti bá wá iṣẹ́ kọ́ lọ kí ẹ mú ń wáṣẹ́ ni ìmọ́ náà ni mo wá bá yín sí wọ́n dẹ̀ lẹ ní kápá rẹ̀ láti dáàbòbò yàn níbi aburú tí a lè fojú rí fún bí àpẹrẹnsì kí yàn lọ gba àwọn agbófinró láti máa bá sọ ilé rẹ̀ kúrò níbi kí àwọn olè kọmọ̀bà mọ́ wá dá láàmú tí a mọ̀ wípé ó ṣe ìṣìrọ́sà pẹ̀lú àwọn agbófinró nìyẹn láti dáàbòbò kúrò níbi aburú àwọn olè ẹ̀rí pàwọn agbófinró sì ní kàfà àbẹ́ẹ̀kọ́ ni gbogbo àwọn ìṣèrántà tí mo ń sọ yìí àwọn eléyìí báyìí tọ́ irú eléyẹn ni ẹnìkan ló ṣe lásìkò ànábì Musa aléyìí sọ́látù wassalam tí ọlọ́run wà ní gáàrẹ̀ sàrayẹ́ náà al-Qur'an ọlọ́ ní fastaghatha alladhi min shi'atihi ala alladhi min aduwwihi ìgbà tí ìkan nínú ẹni tó wá jẹ́ ìran ànábì Musa yẹn ìgbà tó wá rí ànábì Musa ó wá wá ìrànlọ́wọ́ ànábì Musa láti ìrànlọ́wọ́ lórí ìran Fìràúnà tí wọ́n jọ ń jà yẹn so ẹ́rí pé nǹkan tó bèèrè lọ́wọ́ ànábì Musa yìí láti wá ràn lọ́wọ́ lórí ẹni tí ó ń bá jà ẹ́rí pé nǹkan tó tọ́ ni ànábì Musa ní kápá láti kún lọ́wọ́ láti bá ẹni tọ̀hún jà àbí bẹ́ẹ̀ ni gbogbo orú eléyìí báyìí ìsìrọ́sà tó tọ́ ni kéèyàn béèrè lọ́dọ̀ èèyàn nǹkan tí ẹ̀dá ní kapalé lórí láti ṣe fún èèyàn eléyìí báyìí kò sí kan tó burú mẹ́ ṣùgbọ́n eléyìí báyìí ó tọ́ fún èèyàn téèyàn bá fẹ́ ṣe pẹ̀lú wípé an ta'takida annahu mujarradu sababin kọ láti sọ́kà wípé ẹni yìí ọkàn fẹ́ fi ṣe sábàbí lásán ni ọkàn fẹ́ fi ṣe okùnfà lásán ni wà annahu la ta'sira lahu bi dhatihi fi izalati shidda kọ gbà wípé òun fúnra ara rẹ̀ gẹ́gẹ́ ní zátù rẹ̀ kò ní ìlapa láti kó aburú láti gbé aburú kò fún ni ṣùgbọ́n ó jẹ́ sábàbí tá a ma fi ń tá ebi oúnjẹ ni bẹ́ẹ̀ ni tó bẹ́bá ń gbẹ́yàn sábà bí tá a ma fi ń mú ògbẹ́ kúò òun ni kí ni o omi ni ṣùgbọ́n àwọn eléyìí méjèèjì sábà bí lásán ni àwọn gẹ́gẹ́ fúnra wọn ò lè mú òǹgbẹ́ ni kò lè mébi yẹn kúò fún yẹn nítorí tọ́nà ọba àríkẹ́ abẹ́fẹ́ fi òǹgbẹ́ sí àdánwò fún yẹn abẹ́fẹ́ fi òǹgbẹ́ jẹ̀yàn níyà èèyàn ma mú mi lásán ikú ọmọ lé ní pàláyò òǹgbẹ́ òní lọ

kọ́nà wà ní kẹ́lá máa lò nǹkan onísábàbí fún yàn káàrẹ̀ ìhẹ́ mọ́ lọ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ àbí òkè ìṣẹ̀lẹ̀ so bá ṣe nígbàgbọ́ wípé sábàbí lásán ní ilé ìjẹ́ bẹ́ẹ̀lẹ̀ lánígbàgbọ́ lórí àwọn èèyàn tá bá lọ bèèrè lọ́dọ̀ wọn kan lọ́wọ́ lórí nǹkan tẹ́dà ní kapá àti ìrànyàn lọ́wọ́ lórí ẹ̀yẹn ákà nígbàgbọ́ pé sábàbí lásán làwọn èyí jẹ́ ni láti mú nǹkan yẹn kú kèésà àwọn gangan ni ó mú kú ló sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣerú eléyìí náà ó bùkátà kí ó tún àníyàn rẹ̀ kó tún àdìsọ́kàn rẹ̀ ṣe dáadáa nítorí pé téèyàn bá fi lè lọ gbára lé nǹkan yẹn wípé nǹkan yìí gangan ni ó mú aburú tí èèyàn fẹ́ kó kúrò fún yẹn nǹkan yẹn gangan ni ó mú kúrò fún yẹn kódà kó jẹ́ pé ń tọ́tọ́ ní nǹkan yẹn kó jẹ́ pé ń tẹ́dà ní kàpálé lórí ni àbí tọ́tọ́ láti wá eh, ìgbé aburú kúrò sí ibẹ̀ ni tọ́mì rẹ bá lè rọ̀ mọ́ yí pé nǹkan gangan ni ó mú aburú yẹn kúrò fún ọ eléyìí náà a ó ti kó bá tàwíìdù yẹn eléyìí báyìí ó ti dé tàwíìdù yẹn kù tí yẹn bá fi lè gbà wípé nǹkan yìí òun ni ó mú nǹkan yẹn lọ fún ara rẹ̀ ẹbọ lèyẹn náà ló fi jẹ́ sí pé kíní kan bẹ táwọn èèyàn òkín fura sí adẹ̀gbọ́dọ̀ má adẹ̀gbọ́dọ̀ má fura sí dáadáa láti máa ń pariwo kí Islam faramọ́ láti lò láti fi wá ìwòsàn síbi àṣà yẹn ìyẹn lè jẹ lẹ́bọ mẹ́ ó tọ́ láti lò ṣùgbọ́n tí yẹn bá gbára lé pé ògùn yẹn gẹ́gẹ́ ní mú àìsàn yẹn lọ pàlọ́ ìyẹn dẹ̀lẹ́bọ pé àfà yìí òun náà mo lò yìí òun ló máa rẹ̀ mi lọ tí yẹn bá fi lè ní ó ti gbé iṣẹ́ ọlọ́run ọba fún ẹ̀dá ọlọ́run ọba nìyẹn ṣùgbọ́n tó bá gbà ọba ni o mú àìsàn yẹn lọ ṣùgbọ́n ọlọ́run ọba máa ń lo ògùn yìí ní sábàbí pé ògùn lo ògùn yìí ní sábàbí àti mú àárẹ̀ yẹn lọ téèyàn bá ọba máa lò ó láti báyàn mú lọ kìí ṣe pógùn ni ó mú lọ ṣùgbọ́n ọba ni mú ògùn yẹn lọ pẹ̀lú ọba fi nǹkan ṣe kò yí báyìí nìsìn ìgbà yẹn lè yẹn tó ṣe èyàn tó dúó dédé lórí ọ̀rọ̀ àdìsọ́kà ìgbà yẹn ni ìsìnrọ́ta àyàn lè yẹn tó ńlá pẹ̀lú ìsìnrọ́ta tí yẹn sí pẹ̀lú ògbò tí yẹn lóyìn so ilé ìbáyìí ó tọ́ ìran wa òun la fẹ́ sàlàyé yìí òun gẹ́gẹ́ lágbàlérò tá a bá sọ̀rọ̀ nípa pé ìsìnrọ́ta jẹ́ ẹbọ òun náà ni rẹ̀ lẹ́ẹ̀kejì ilé tí ó tọ́ kínú rẹ̀ lẹ́ẹ̀kejì yẹn òun náà ni ìsìnkọ́ta ilé tó ẹ́sì pé kíyàn máa bèèrè lọ́dọ̀ ẹ̀dá láti yọ ẹ̀kúnnú wàhálà kan tẹ́dá ò ní kapá lórí ẹ̀ tó ẹ́pẹ́ nìkankan ò ní kapá sáwọn òkú sí wọ́n ní kápá àti gbé wàhálà kú fún yàn ẹ̀tí ọ̀nà sáà kódà àwọn nǹkan tàà sọ wípé ó tọ́ kí yẹn wá ìṣègọ́sà lọ́dọ̀ ẹ̀dá lé lórí tí yẹn lè wá lọ́dọ̀ òkú kò tí yẹ bá ń ṣe kí yẹn wá lọ sí ibi sàárè kọ́ wá nítò wọ́n ní èyà máa ṣe ìṣègọ́sà pẹ̀lú ẹ̀dá lórí nǹkan yìí ẹ mẹ́ṣà ìbá mi wáṣẹ́ òkú a máa báyàn wáṣẹ́ wàlọ́hì ẹbọ nìyẹn ṣe àmà ìpàwọn yẹn ń ṣe láwùjọ wa ìdáadáa tàbí kíyàn lọ bá òkú nù sáré pétò ẹ dákun ọmọ ní lájíjọ́ tí mo ti fẹ́yàwó àbí lájíjọ́ tí mo ti lọ́kọ àgbọ́kò ẹ́ kíyàn wá lọ bá àwọn eléyìí ẹbọ ni àbí ìṣẹbọ níbi ti tọlọ́mọ ìdé kódà kíyàn lọ bá èèyàn tó wà láàyè ìgbé kó sọmọ fún ni sí ẹ̀dá kan ní kápá àti sọmọ fún yàn eléyìn ẹbọ ni kódà kíyàn lọ bẹ́ni tó wà láàyè ká má sọ fún yàn lọ́bọ̀kù tó di òsà nìyẹn àwọn di ó di spirit ó ti di ẹ̀mí ó di ẹ̀mí tí yóò lè fojú rí so yóò bá dẹ̀gbà pé spiriti ó ní kápá àti ṣe nǹkan tí ẹni tí èsẹ ẹ̀mí àìfojúrí lè ṣe ẹ̀sí ọ̀dọ̀ sáà máa nítorí pé yìí tí wọ́n lọ bèèrè lọ́dọ̀ rẹ̀ náà spiritual assistance ni yẹn ni pé ìrànlọ́wọ́ àìlè ìfojúrí ni ni wọ́n lọ bèèrè ó wá wípé ìrànlọ́wà ilé ìfojúrí àwọn tó lè gbọ́ bùkátà iná lẹ̀míà àwọn ẹ̀míà ilé ìfojúrí ẹ̀tí ọ̀nà sáà ẹnikẹ́ni tó bá nírù gbàgbọ́ yìí ẹlẹ́bọ ni o tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ àwọn èèyàn ń gbà ní ìwọ̀n lọ síbi sàárè wọ́n bá lọ bẹ ẹni tó wà ní sàárè pé àwọn fẹ́ kí ó gbé àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó

ìyẹn ni pé ẹni tí ò sí pẹ̀lú wa ni fún bí àpẹẹrẹ ń sì kíyàn dúó sí ó wá mú orúkọ ẹnìkan tí ò sí ní ìbọnù pé ìrẹ lágbájá ọmọ lágbájá ò mọ́sà ìgbérù wàhálà bá ìkú òkú mi ń

ṣùgbọ́n kí wá dúró mi sí kí wá ní tó ìrẹ́ lágbàjá mọ́sà kọ́lé fún mi kí ni yóò wàláyé ẹbọ nìyẹn fún bí àpẹẹrẹ sí kí ní tó ìrẹ́ Ibrahim Niyas mọ́sà ìkọ́lé fún mi <laughs> ṣe Ibrahim Niyas jẹ́ bíríkìlẹ́yà sàmé kìí ṣe kìí sàbá ní kọ́lé ẹ̀sí ọ̀dọ̀ sábáyé sí bẹ́ẹ̀ ni ò sí ní báyìí bẹ́ẹ̀ ni òkú ni kí ẹ wá pẹ̀rú èèyàn fúrú àwọn nǹkan báyìí wallahi ẹbọ ni àbí kìí ṣẹbọ ni kódà ọwọ́ pọ̀lọ́dà tí wọ́n bá wọ́n sọ pé yá ni yás àjífni ìrẹ́ ni yás yọmí kò wàhálà ẹ̀tí ọ̀dọ́ sábà ó bá débi àwọn tán bá kọ ni

àbí yá Rasulullah kò rí báyìí sí so eléyìí báyìí kíyàn máa pe ẹni tí ò sí bí báyìí wípé kó ṣe nǹkan yọ ó yẹ̀yàn kú ònú wàhálà ẹbọ nìyẹn ìsìrọ́ta tí ò dání elétọ́ jẹbọ nìyẹn aw yakunu shay'u mimma la yaqdiru mimma la pé nǹkan kàtẹ́yàn ń pe ẹ̀dá lórí yẹn nǹkankan tí ẹ̀dá kaka ò ní kápá àti gbépò fún ni àfọlọ́ọ̀bá nìkan ni fàlọ́wì sàgọ́sà bí méjì tí ń tíyàn bá lọ wá ìyọnikú nínú wàhálà lọ́dọ̀ òkú ni kókù máa sọ ni èmi ti rèyàn kan rí mo ti rèyàn kan rí wọ́n wá ń sọ fún yí pé ẹjá lọ sin ìyá tó kú yìí ẹjá lọ sí sítẹ̀ ah ó kílẹ̀ ń sọ yìí ká lọ sí wọ́n síṣẹ́ nígbàtí bàálà bá wá bá mi níbo ní kí ẹ máa darí padà sí <laughs> wàláì mọ́ fọ́lọ́bà bóra ẹni tí mò ń sọ yìí ọmọ Ìlọrin ni kìí ọmọ ilẹ̀ gbó kìí ọmọ ilẹ̀ Yorùbá tásọ pé kí ni ọba sọ ẹbọ tí wọn ọmọ Ìlọrin ni ẹ́ pé ó ní kílẹ̀ ń bá mi sọ yìí ó ní ya wá lọ sí ìyá sínú lọ sí ìyá sí tẹ́ tí wàhálà bá dé bá mi ibo ní kí o máa sẹ́rí padà sí wàlọ́yì ẹni tí mo mọ̀ dáadáa ni ọlọ́run kọ́dá àwọn kọba tún gbogbo orú àwọn tẹ́rí bá iṣẹ́ bẹ́yàn bá ikú lórí irú àdìsọ́kà ìkò bọ́lọ̀ dáadáa tí àwọn èèyàn tí wọ́n mọ̀ yẹn tí wọ́n tún faná sí tí wọ́n tún lẹ táìsì sí wàláhì àwọn sàárè yẹn ò sà ní wọ́n nítorí wípé àwọn èèyàn wọn a máa lọ pè wọ́n pàápàá jùlọ àwọn àfáà tí wọ́n lókọ tí wọ́n jẹ́ èkà tán jẹ́ àwọn àgbààgbà àfá ìlànà súfí tán bá ti lè kú àwọn tó jẹ́ kọ̀lífà wọn àwọn tó jẹ́ àrólé wọn tí wọ́n máa gbé iṣẹ́ wọn dánlẹ̀ wọ́n a máa lọ sí wọ́n sí àwọn àyè kan nínú ilé àbí nínú mọ́sálásí ń bẹ káàkiri lọrin dáadáa àbí ń bẹ lẹ́kọ̀ọ́ náà ń bẹ lábẹ́kúta ń bẹ lẹ́kọ̀ọ́ ń bẹ lábẹ́kúta ń bẹ ní lọrin àìbẹ́ẹ̀kọ́ ni láwọn sàárè tó yẹ pé àwọn èèyàn lọ ń pè wọ́n nígbàtí wàhálà bá dé bá wọn àbí ẹlọ tọrọ lọ́dọ̀ àwọn bàbá kò rí bá ní sí wallahi gbogbo àwọn kí níwọ̀n yìí òsàní òsàní o là Nabi sallallahu alaihi wasallam fi ń bẹ lọ́wọ́ bá kó tó kú pé Allahumma la taj'al qabri wathana ọlọ́wọ́ bá táwọn yọ́ mọ̀bọ̀. Nítorí gbogbo àṣígbà táwọn yẹn bá ti ń lọ síbi sàárè tán lọ ń pè ẹni tó wà ní sàárè yẹn, sàárè yẹn ti wọ́sàn ó ti dòsà nìyẹn, tán bá ti ń pè ó ti So, irú àwọn nǹkan bá tó ẹ́ pé ẹ̀dá kan ò ní kápá àti gbé pò fún ni nínú aburú kí a máa bèèrè lọ́dọ̀ ẹ̀dá, eléyìí báyìí wallahi ẹbọ ni. fún bí àpẹẹrẹ ń kí a máa bèèrè lọ́dẹ̀ darí pé kọba wa rọ̀jò kọ́ rọ̀jò fún wa tí ẹ̀dá kẹ́ ní kàpá àti rọ̀jò fún yà láìláì tí yà bá ń fẹ́ òjò ọlọ́run ọba lámọ́ ń bẹ̀ nígbàtí wọ́n dẹ̀ tí ọ̀dá lásìkò anábì sallallahu alaihi wasallam kí làwọn sọ̀hábà ṣe sallallahu alaihi wasallam kó wọn jọ anábì yẹnẹ́fíra láti bẹ lọ́wọ́ ọba fún rírọ̀ òjò kírẹ́tà wọn sọ̀hábà ọlọ́mọ képa anábì pé kánábì ta ni wọ́n képe jama'a nígbà tánàbí tún wá kú tán tánàbí kú tán nígbà tí ó jò tún rọ̀ lẹ́yìn tánàbí kú tán àwọn sọ̀hábà tún wá lọ bá amú annabi sallallahu alaihi wasallam al-abbas ó máa ń lo àdífì yìí náà àwọn máa ń lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bá pẹ̀lú annabi

sí ọlá nábì tẹ́ só kúdò ní ọlá nábì ò lè tán kò lè lè kú tí ọjọ́ ìgbèrà fìyàmà tó bá yẹ kọ́lá nábì náà máa ń tọrọ ní rọ́mọ́ fi ń tọrọ ní kò ní di kẹ́ẹ̀ṣẹ̀ lọ bá Abbas rí Al-Abbas pé kọ́ kírun fáwọn ọmọ wọ́n wọn àfọ́lá nẹ́bì tọrọ wọ́n wá lọ bá Abbas kọ́ sáájú àwọn kírùn gẹ́gẹ́ bí ànẹ́bì sí máa ń sáájú wọn kírùn nígbà tó wà ní ayé táwọn sì máa ń tọrọ pẹ̀lú ìtò lẹ́yìn ànẹ́bì kírùn láti fi wá òjò lọ́dọ̀ Ọlọ́run Ọba àwa fẹ́ tò lẹ́yìn tiẹ̀ náà kírùn sí láti wá òjò lọ́dọ̀ Ọlọ́run Ọba tó bá yẹ pé ànẹ́bì ni wọ́n fi kò dẹ̀dẹ̀ sí di gbangba ọjọ́ gbéra tìyàmà báyìí ọlá ànẹ́bì sì ń bẹ digbí ni kò láyé kò sì lè dínkù àìbẹ̀kọ́ ni so látara báyìí eléyìí náà ń pè ní ìṣìrọ́ta ìmá bèèrè lọ́wọ́ ẹ̀dá láti yọ ní kóònù wàhálà lórí nǹkan tó yẹ pé ẹ̀dá ò ní kàpá lórí ẹ̀ tàbí ká máa bèèrè ẹ̀ lọ́dọ̀ òkú tàbí kí a máa bèèrè ẹ̀ lọ́dọ̀ ẹni tí ò sí pẹ̀lú wa ká máa wá tọrọ lọ́dọ̀ rẹ̀ pé kó gbé ya burúkú òfún ni bóyá àárẹ̀ ni bóyá ìrísẹ́ ni bóyá ìbímọ ni

Eh? in lam takun aizan biyadi in lam takun aizan in lam takun aizan biyadi wa munkizi min in lam eh, eh, wa munkizi min azabillahi wal alam sida nabi tó bá yọ mí kúrò nínú wàhálà tó bá mi kúrò nínú yana lọ́jọ́ gbeda kiyama kò sí ẹni náà tó tún ní kapa àti ṣe bẹ́ẹ̀ fún mi mọ́ ìparun dé bá mi nìyẹn

kódà ìsọwọ́ ọ̀nà tó ń gbà gẹ́rí àwọn èèyàn nílẹ̀ yìí wọ́n gẹ́rí ẹ̀bẹ̀ láwọn ilẹ̀ Yorùbá tó kù sí irọ́ ni mo pa ní wàláì ọ̀nà tó lo ẹ̀yà ara àwọn èèyàn nílẹ̀ yìí wọ́n fẹ́ lo ẹ̀yà ara àwọn èèyàn bẹ́ẹ̀ níbòmí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń lo ẹ̀yà ara àwọn èèyàn bẹ́ẹ̀ níbòmí wọ́n tí wọ́n wá kó àwọn aláwo nígbásílé àwọn gbagbá lọ́wọ́ wọn wọ́n gbagbá lórí àwọn aláwo wàlọ́ì wọ́n hijack iṣẹ́ mọ́ wọn lọ́wọ́ aláwo làwọn àníṣẹ́ àwọn aláwo náà náà hijack wọ́n á fókọ ẹ̀sìn wọ́n fi ja àwọn aláwo lólè wọ́n wá gba wọ́n gba kọ́sọ́mà àwọn aláwo wọ́n pè wọ́n sọ́dọ̀ ara wọn ni àwọn gbé wá àwọn èèyàn wà lọ máa ṣe ájò tí ó jo ìmánì wọn dànù wọ́n lọ máa ṣe lọ́dọ̀ wọn wallahi àbùsí ńláńlá ni kò ní báyìí sí tí ó kọ́nà ọba lè gẹ́lá kọ́dà fún sànú nílọrin náà lónìí báyìí sí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sọ pé ẹwọ́rú gidi yẹn tó jo yẹn kú tí ó rọ̀ nǹkan táwọn èèyàn fẹnu sọ látàná ẹ̀ títí dò ní wallahi kò dá mo pàdé àwọn ah, ni á ah, wọn sì jókòjò ń wọ́n ti tí ojú yẹn wọ́n jí ó rọ̀ ẹ̀wọ́n jí ó rọ̀ ní wallahi ọ̀rọ̀ ẹbọ ni wọ́n sọ yẹn ọwá kọ̀kan ni àìmọye ẹni tó ti sọ báyìí náà tí ó mọ̀ pọ́rọ̀ ẹbọ lòun sọ àbẹ́lẹ̀ ọba lè kí rákọ́dá wọn kí ó sàánú ẹni kọ̀kan wa kọ́lọ̀ bá kó fún alágbòye àdìsọ́kà tó lálàáfíà kọ́lọ̀ bá lè kí rákọ́ mọ́sàlá ìjogún ẹ̀fẹ́ ní kọ̀kan wa ọ̀nà táà lè gbà ládìsọ́kà tó lálàáfíà ó ní ká máa lọ rú àwọn wá báyìí tó ti máa kọ́ alẹ́kọ́ àwọn àdìsọ́kàn tí ó lálàáfíà táàfin ní jẹlẹ́bọ tí a fi yàtọ̀ sí àwọn àdìsọ́kàn torí kò sẹ́ni náà tí ò lákìídà ẹ má jẹ́ tara wa àwọn táa sọ wípé wọ́n sọ pé àwọn kan ní tìjò lónìí àkídà kan ní wọ́n ní ìgbàgbọ́ tí wọ́n ní pàwọn àkídà tó lálàáfíà àtàkídà tí ọ̀dá tó bá ti lákídà tó dá wàláhì àkídà tí ọ̀dá lónìí tó èyàn ò lè pàṣùfò láyé kọ́ máa lákídà ó ṣe ní nǹkan tó ní tó dìsọ́kà tó nígbàgbọ́ sí gbogbo tí ń jáde lẹ́nu rẹ̀ yẹn láwọn ọ̀rọ̀ àdìsọ́kàn yẹn ni fún bí àpẹẹrẹ ń ṣe kí yẹn gba ipá nẹ́bí ẹ̀yìn sá ọmọ ọlọ́run ni àdìsọ́kàn kọ́nù ni sí iṣẹ́ oríkì ara nìyẹn in tó gbà lọ ń sọ lẹ́nu yẹ pé ànẹ́bì Ìsá kí ni ọmọ Ọlọ́run ni kí ẹ gbàpá ànẹ́bì Ìsá kú àdìsọ́kàn ni àbí kéèsà àdìsọ́kàn kí ẹ gbàpá ànẹ́bì Ìsá ò kú àdìsọ́kàn ni àbí kéèsà àdìsọ́kàn so gbogbo orú àwọn eléyìí báyìí àwọn àdìsọ́kàn ni kò sẹ́ni náà láyé tí ò ládìsọ́kàn ẹgẹ́ bí Buhari ọmọ Musa ṣe sọ nígbà tó wọnú church ó ní ànẹ́bì Ìsá kú nítorí ẹ̀ṣẹ̀ yín

ilé tí buhari ọmọ musa wá ń dánwò yìí àwọn míì náà tó ti ń dánwò ó tún tó mi létí náà ó tún tó mi létí pa àwọn ansáru dínì náà àwọn náà tún lọ ṣe fìdáwò ìyá kan tó jẹ́ mùsùlùmí tó kú tọkọ ìyá yẹn wá jẹ́ kéfèrí níbẹ̀ náà àwọn dé

ẹ̀tí ọ̀dásán ọlọ́wọ́ bá lè kẹrọ sànú wa káwọn sọ́rù dín àwọn tí a pè olùrán ẹ̀sìn ọlọ́wọ́ bá lọ́wọ́ kama kí aleluya kama sọ fáwọn kírísẹ̀nì pé kan shout aleluya ẹ́ nígbàtá rí pé wọ́n ṣe Allah ani ani takbir wọ́n rí pàwọn mùsùlùmí ọ̀pọ̀ tó bẹ̀ ẹmọ̀ pé àwọn dẹ̀ láìkí káfẹ́ máa káfẹ́ máa káfẹ́ máa káfẹ́ máa plíìsì crowd káfẹ́ máa yọ èrò àwọn èrò tọ́pọ̀ nínú kárí mi àwọn ni south hallelujah àwọn ni hallelujah ìdójí káàkiri bú gbogbo àwọn christian tó wà ń bẹ̀ tí wọ́n àwọn náà ni hallelujah inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀dàkùn ẹwọ́ bí tí a bá islamu dé tó lè jẹ́ pé alkùnrán ló jẹ́ pé lakum dinukum waliyadi irú eléyìí tí wọ́n pé ànábì sí lásìkò ànábì tánàbí ọ̀gbà nìyẹn pé ànábì èyí ṣe jágbára wáyé náà eléyìí táyẹ máa ń pè ní àtàsámúhù díní kágbára wa láyé bí ẹ̀sìn ẹ́ wọ́n pà nẹ́bì náà sí pé ta tí wọ́n ta bá jọ ń sá bá ń ṣe tiwa jájọ máa ṣe tí wọ́n náà bá ń ṣe ti ẹ̀nà jájọ máa ṣe Ọlọ́run wa ríkan sọ yà kalẹ̀ pé qul ya ayyuhal kafirun la wala antum a'biduna ma a'budu lakum dinukum waliyadi ẹ̀sìn yín kọ́ máa jẹ́ ti yín ìn níbà yín ṣe láyé ìsìnrí yọnu sí ìsìnrí ràn yín lọ́wọ́ lórí ẹ̀ waliyadi kẹ́sì tèmínà máa jẹ́ tèmínà àwọn àwọn ti sin yín wọ́n ní lakum dinukum waliyadi wọ́n ní kò sí ti ń jẹ́bẹ̀ o ajọmọ̀ sí ni o ta bá shout hallelujah díẹ̀ látòkí Allahu akbar díẹ̀ alfa pastor olúwo alfa torí mẹ́tẹ̀ta ni wọ́n ṣe alfa pásítọ̀ olúwo wọ́n fẹ́ dàbí gbẹ̀gbẹ̀ adébóyè àbí ẹ́ tó bá yá ó gbà sí àfáwọ̀ tó bá yá ó gbà sọ pásítọ̀ wọ̀ tó bá yá ó tún bá sọ olúwo tó bá kọmá délé nìsì aṣọ olúwo ló tún gbé wọ̀ ó gbé yẹ̀pẹ̀ síwájú ọmọ tẹ yẹ̀pẹ̀ ẹ́ ó sì máa ṣe jálàbí fáwọn èèyàn wọ́n máa sáájò fáwọn èèyàn aṣọ olúwo

kò sì sí kèyí ṣe pé wíwọ náà ti tàwọn èèyàn kan àlìjẹ́nà tí wọ́n fi ní yóò fi lékèlè kan sí àlìjẹ́nà ọlọ́wọ́ bá gbáyè ó gbòòrò dáadáa kò sẹ́nìkan wa tí so iná ọlọ́wọ́ bá gbáyè débi pé ó lè kó gwa síbẹ̀ ọlọ́wọ́ má kó wa síbẹ̀ àlìjẹ́nà ọlọ́wọ́ bá sì gbáyè débi pé tàbá ní kọ́lọ̀ ń kó gwa síbẹ̀ àṣìṣe àdúrà ní kò lè kó gwa síbẹ̀ àmọ́ náà ń ka gbogbo wa ìkún náà àwọn tí ó kù síbẹ̀ àti gbogbo àwọn táwọn wí náà náà wà fàtà ń sáwọ́ hallelujah yìí náà ọlọ́run bá bá wa kà wọ́n náà sínú àwọn tí wọ́n jogún àlìjẹ́nà ọlọ́run bá pẹ̀lú pé kí wọ́n yí ọ̀nà wọn padà nílé ayé la ilaha illallah àkágbà fi sabilillah so kí a máa fi ilé ìdágbére fún ọ̀sẹ̀ tí mọ́ insha Allah ta'ala abẹ́lọ́wọ́ bá yíkẹ́ ọkọ̀lọ́ kọsọ́wà jù wà I do I